إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي لمحمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد We give thanks to Almighty Allah subhanahu wa ta'ala and the blessing and peace be upon the noble Prophet Muhammad, his household and companions all together. Today is the 25th of the month of Sha'ban, which means, inshallah, in few days, we'll be entering the month of Ramadan, in which Allah subhanahu wa ta'ala commands the believer to fast. Allah subhanahu wa ta'ala says in the glorious Quran, شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم The month of Ramadan is the month in which the Quran was revealed. هدى للناس as a guidance for the people. وبينات من الهدى and clear proofs of guidance and criteria. فَمَنْ شَهِدَ مِنْكُمُ الشَّهْرَ فَلْيَصُمْ Whoever sees the month, whoever sights the crescent of the month of Ramadan, فَلْيَصُمْ should fast it. The Messenger of Allah Muhammad sallallahu alayhi wa sallam in authentic hadith which was reported by Abu Uraira, likewise Abdullah bin Umar and some the Prophet sallallahu wa sallam as reported by these companions said الشهر تسع the month is 29. فَلَا تَصُومُوا حَتَّى تَرَوْا الْإِلَالِ So don't fast until you sight the Christians. وَلَا تُفْتِرُوا حَتَّى تَرَوْهُ And do not bring your fasting to an end until you sight the Christians. فَإِنْ غُمَّ عَلَيْكُمْ فأكملوا عدة شعبان ثلاثين And if you are obscured from sighting the moon, فأكملوا عدة شعبان ثلاثين Complete Sha'ban to be 30. In some of the reports, Sumu li ru'yati, fast when you sight the moon. Wa'aftiru li and break your fast that is, bringing to an end when you sight the crescent of the moon. فَإِنْ غُمِّيَ عَلَيْكُمْ أو فإن غمي عليكم أو غبي عليكم if you are obscured from seeing it فأكملوا العدد ثلاثين complete the number to be 30 and many other weddings that are slightly different from this, but they are all saying the same thing. لا تصوموا حتى تروه ولا تفطروا حتى تروه Don't fast until you have sighted it and don't break, that you don't bring it to an end until you have sighted it. فَإِنْ غُمِيَ عَلَيْكُمْ فَاقْدُرُوا لَهُ And if you obscured from saying it فَقْدُرُونَ In one report, فَقْدُرُونَ ثَلَاثِينَ That you try to estimate it to be 30. If you look at all these riwayat, they point to the fact that we do not commence the fasting of Ramadan except with the sighting of the crescent. And we do not terminate it except to the fighting of the Christians. So this is the basis. So we try to fight the Christians of the new moon. That is the most. We try to fight the Christians of the new moon. This is what is expected. As the Messenger of Allah sallallahu alaihi wasallam has said. So when Allah says, شهر رمضان الذي أنزل القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر So whoever witnesses it by fighting the crescent of the month, should fast it. So it is established that every Ramadan of the Hijri year will fast either 29 days or 30 days. 29 is the basis, then it can be 30. Al-Imam Abu Dawud uh, uh, uh, alayhi rahmatullah reported from Abdullah bin Mas'ud radiyallahu anhu. Likewise, Al-Imam Ahmad reported from Aisha radiyallahu anha that he said, ما صمنا مع النبي صلى الله عليه وسلم تسعة وعشرين أكثر مما سمنا معه ثلاثين What is fasted with the Messenger of Allah sallallahu alaihi wasallam 29 are more than what we fasted with him 30. So the basis is that we fast for 29 days. It's in the 30 days. But the basis is that we fast 29 days. So all these are pointers to the fact that how to fast, when to commence, how to bring it to an end, how many days are we going to fast. All this have been explained by the Messenger of Allah sallallahu wa wasallam. And it should not bring about any serious disagreement among the Muslims. But the unfortunate thing is that year in year out, in Nigeria, people go into controversy at times that will lead to name calling. And this shouldn't be. This is very simple. So scholars have said that لِكُلِّ بَلَدٍ رُؤْيَةُ Every country should depend on their fighting. Yes, we have the report or the position that says we should fight together. That is a universal fighting is binding on all the Muslims that hears about this fighting. But this is something that is not that practicable. And that when we look at the timing of our Salah, now we are about to observe Salah to Jum'ah. Some people around the globe, they are just waking up they are just waking up. Some people, they are about to go to bed now. So definitely in our salah, we differ. This is likely to affect our fasting too. So when we adopt the system of the Kulli Baladin Ru'yatu, every country should depend on their tithes. This is safer. It's safer than saying we should adopt universal fighting, which is somehow difficult. But when the Muslims, when we agree on this, that whenever we hear that the moon has been sighted somewhere around the globe, those that are still in the day and those who are in the night, everybody will fast based on that uh, announcement. This is okay too. But pending the time that we'll be able to unite, we should not also divide in a country, in one country. Here we are in Nigeria. When we are divided, people of Lagos are, are, are what? Are depending on their own side. The people of Oyo State are depending on their own side. People of Oshu State are depending on their own side. So in the Yoruba land, we are also what divided. This is not something that is encouraging and that is uh, okay. So we try as much as possible to unite on fasting. So this is something that is encouraged. And that was our mother Aisha radiallahu anha. Somebody called uh, Masruf, one of the Tabi'un, went to her and he said that if not that I'm afraid that today uh, would be the day of Eid, I would have fasted. Huh? That I would have watched, uh, uh, that is, he was afraid that that day she, he went to Aisha radiallahu anha was the day of Eid. So he said, uh, it would have watched, it, would have not fasted. So Aisha radiallahu anha said to, to him that الصوم يوم يصوم الناس والفطر يوم يفطر الناس That is, the day of fasting is a day that the people fast together. And the day we celebrate our fasting is the day everybody celebrates together. That day was said to be the day of Arafah. Was said to be the day of Arafah. So, uh, Aisha radiallahu anha was trying to tell Masruq that no, you cannot uh, go away from the people. Join the people in their fasting, likewise join them in what? In their celebrating, in their celebration. So this is what is encouraged. As I said earlier, according to the Sultanate Council, today is the 25th of Sha'ban so tomorrow will be the 26th according to their fighting. So next tomorrow, which is uh, Sunday, will be 27th. Then Monday will be 28th, and Tuesday will be 29th. So by Tuesday in the evening, we will be expecting the sighting of the new moon. We'll be expecting the sighting of the new moon. For this, it is not cited, the hadith has said what? فَأَكْمِلُ الْعِدَّةَ ثَلَاثِينَ Complete the fighting to the watch, At uh, the, at uh, the counting to be 30, which means Wednesday will be the 30th of Shaban. That is if the moon is not sighted. Now a lot of uh, the scientists, those who depend on astronomical calculations, a lot of them are saying that it is not possible to sight the moon on what? On Tuesday night. That is after sunset. That is not possible. So, which means to them, we have to count to make it 30. That means Wednesday to them will be the 30th of Shaban. Why Thursday will be the 4th of Ramadan. So according to them, they said it is not possible to cite it on Wednesday, which is on Tuesday, which is what? The 29th of Sha'ban, which means, according to them, you cannot commence the fasting of Ramadan on Wednesday. However, some scientists again, some scientists, they said Wednesday will be the fourth day of Ramadan. So we are quoting two groups now among the scientists. But Alhamdulillah, Allah has not imposed on us to use astronomical calculation. What Allah has imposed on us is what sumuli ru'yati, fast when you sight it. Wa afiru li ru'yati, break your fast, that is bring it to an end when you sight it. فَإِنْ alaykum. If there is cloud that cannot enable you to see it. فَأَكْمِلُوا الْعِدَّةَ salati Complete the counting to be 30. Simple. So for somebody to say it is not possible astronomically to see it, he's a human being. So they've, tell, they've told us a lot of things that are not possible according to them. But if Allah will use those things, it will be possible. At times they tell you that this illness that you are suffering from or somebody is suffering from, the person cannot escape dying the next few days. And that person will live years live up to 20, 30, 40 years. That's why the fact they According to science, what they think, this person cannot live to that moment. So you may say this person is what is okay according to the test in front, that this person has no ailment is okay. And the person will die without what? Without uh, their test assisting the person. So, and that's why we believe in science, but we don't rely on science on everything. So this religion of ours is a very simple religion. It's not a religion that is restricted to the scientists. It's a religion that the yam seller, likewise the pepper seller, the green seller, they can also watch. They can participate in each. So somebody who is living in rural area Somebody who is living in the bush can also participate in the fasting of Ramadan. فَمَنْ شَهِدَ مِنْكُمُ الشَّهْرَ Whoever sights the crescent of the moon, فَلْيَصُمْهُ Very simple. But human beings we like suffering, we like putting ourselves on things that are stressful. So what the scientists, the astronomers have said is not something that we should rely on. Yes, we respect them, but this religion is a religion that can be practiced by the lay people. سموا لرؤيتي وأبصروا لرؤيتي فإن هم عليكم فأكملوا العدد فأكملوا عدة 30 عدة شعبان So this is the message that we have for us. If we hear the announcement that the moon is sighted on Tuesday night, Huh? That is, uh, Ramadan will be first of what? Uh, uh will be the following day, which is Wednesday. First of Ramadan will be on Wednesday. But if it is not cited, so we are counting it 30, which means Thursday will be the first day of Ramadan. We pray Allah subhanahu wa ta'ala make it possible for us to fast and may subhanahu wa ta'ala accept it from us as an act of ibadah. الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد أدوككم الله سبحانه وتعالى أطر الصلاة فوانبوة محمد صلى الله عليه وسلم أيتي أفبار وصر ni apakini khutba wa ona ni fi ọlọ́mọba subhanahu wa ta'ala al-Qur'an al-Karim wípé ṣáàrù Ramadan alladhi unzila fihi al-Qur'an oṣù Ramadan tó ṣe wípé a sọ al-Qur'an kalẹ̀ nínú rẹ̀ udallin nas kó máa jẹ́ ìmọ̀nà fún àwọn èèyàn wa bayyinatin asọ̀ kalẹ̀ kí ó túnmọ̀ jẹ́ àwọn àlàyé minal huda àlàyé ìmànà walfurqan àti ìṣe òfinya láàrin òdodo àti rọ́ sọ́lọ́mọba subhanahu wa ta'ala wá ní ẹni tí ó bá fi lè wítnẹ́sì oṣù faman shahida minkum ash-shahr ẹni tó wá wúdínẹ́sì oṣù Ramadan yìí Allah subhanahu wa ta'ala ní faliyasomo ọlọ́wọ́ ọba ní kí ó gba oṣù náà sọ́hárí tí eléyìí àṣẹ tí ó kílẹ̀ ní tí ó sí ìrújú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ànábọ̀wà Muhammad sallallahu alaihi wasallam òun náà sọ inú ọ̀rọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí abdullahi bin umar abdullahi bin umar radiyallahu anhuma bákaná abu uraira radiyallahu anhu gẹ́gẹ́ bí wọ́n ṣe gbàwá nínú ẹgbàwá abdullahi bin umar oní anábíwa muhammad sallallahu alaihi wasallam sọ ike aṣáàrù tífà àtọ̀ ìṣirò oṣù tẹ́ẹ̀rí yẹn a máa jẹ́ 29 fala tasumu hatta taraw al-hilal ẹ má bẹ̀rẹ̀ àwẹ̀ àti tí ẹ bá rí oṣù dàti ìsìlétésù àfi tẹ́ ẹ bá rí bákan náà fala tufiru hatta tarawhu ẹ má mú àwẹ̀ yín wá sópin hatta tarawhu àfi tí ẹ bá rí oṣù yẹn wọ́n ni fa in ghumma alaykum tí kùrùkùrù kò bá jẹ́ kí ẹ̀rí Ànábì sallallahu alaihi wasallam ní fa'afnilu ṣàbánà tàlàfí ẹka ṣàbánà tó pé tààtì ọ̀rọ̀ tí Ànábì sallallahu alaihi wasallam sọ yìí ọ̀rọ̀ tí ó pẹ́ ni tí ó sí ìrújú kan bẹ́ oṣù tẹ́ bá ti rí ẹgbàwẹ̀ tí ẹ bá ti rí ẹmú àwẹ̀ wá sópin tẹ́ ẹ bá wá rí èyí tẹ́ ń kábọ̀ wá ẹ̀ka kó pé ọgbọ̀n á rí pé nǹkan tí ó rọrùn púpọ̀ ní ànábì fi ààyè pé ọ̀lá asálàm tí kùrukùru bá jẹ́ kẹ́ẹ̀rí ẹ̀ka Eka kobe koke ɔgba tɛɛ batiri sɔrɔ anabi sɔlɔ atala ni o kilɛ daada adama gbɔ ye bɛ wipe osua saba maje jɛ twenty nine eléyìí ló fa alimami abudulayi wọn gba wa nínú hadith abdullahi bin masoud rabi allah wa anu bákan náà alimami ahmad ninu. hadith yawa aisha radiyallahu anha wani ma sunna ma nabi sallallahu alaihi wasallam àwẹ̀ tá a gbà tó jẹ́ tisatawa 29 aksar mimma sunna ma'ahu 30 ó pọ̀jù ìta àgbà pẹ̀lá nabi sallallahu alaihi wasallam 30 so kò gbọ́dọ̀ jẹ́ nǹkan ìjà láàrin wa ipe wáyé táwọn kan ó gbàwẹ̀ twenty nine àwọn sàábí náà ń sọ̀rọ̀ yìí àwẹ̀ táwọn gbà ń twenty nine pẹ̀lá nàbí sallallahu alaihi wasallam ó pọ̀ jù yìí tí àwọn gbà ní thirty lọ. so ìpìlẹ̀ ní kí oṣù jẹ́ twenty nine ṣùgbọ́n ó lè jẹ́ thirty nígbà míì náà so in tí ó mú jẹ́ 30 o ní pé kùrùkùrù jẹ́ kí a rí ṣùgbọ́n tó a bá ti rí oṣù kátẹ̀lì eléyìn ọ̀rọ̀ anábọ̀wà muhammad sallallahu alayhi wa sallam náà ń lára nǹkan tí a sọ níbi apákiní òun ni pé lónìí ọjọ́ òní tí a ń bára wa sọ̀rọ̀ yìí òun ni ó jẹ́ 25th oṣù ṣàbán tí a ń bẹ nínú rẹ̀ yìí ní oṣù àwa mùsùlùmí according to sultanate council ìyẹn oṣù tí sultan tí wọ́n rí tí wọ́n dẹ̀ kéde fún àwọn èèyàn òní ni 25th onídẹ̀jẹ́ ọjọ́ júmọ́ ọlá yóò máa jẹ́ ọjọ́ sátọ̀dé ó túnmọ̀ sí pé 26th nìyẹn sunday ó máa jẹ́ 27 monday ó máa jẹ́ 28 tuesday ó máa jẹ́ 29 so tó túnmọ̀ sí wípé ọjọ́ tuesday a máa retí kárí oṣù tuntun ní according to ọ̀rọ̀ tánàbí sallallahu alaihi wa sallam tí ó sọ fún wa a retí kárí oṣù ní according to tí anábíwa muhammad sallallahu alaihi wa sallam tí ó sọ fún wa táà bá ó túmọ̀ sí pé àátún ka ṣàbánu yìí kó pé ọgbọ̀n tó túmọ̀ sí pé ọjọ́ alárùbá ni ó máa jẹ́ ọjọ́ ọgbọ̀n fún oṣù ṣàbánù tá ń ẹ̀ yìí tí ó máa ṣe dédé 18th of February ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn scientist àbáwọn astronomers tán jẹ́ mùsùlùmí lágbàáyé ní àwọn body káàkiri àwọn tí ń sọ wọ́n ní kò pọ́síbù kán rí oṣù ní on the 29th yẹn ní anywhere lágbàáyé torí pé sọ́mà bí oṣù yẹn wọ́n ní oṣù tuntun yẹn bó ti wọ̀ before kórùn tó wọ̀ so tí yẹn wálẹ̀ ti ṣẹlẹ̀ wọ́n ní kò pọ́síbù kán rí oṣù tuntun yẹn nígbàtí òrùn bá wọ̀ torí pé oṣù fá tuntun ìlétẹ́sù gangan ó ti wọ̀ bí fọ́ ọkùnrin tó wọ́ so àwọn ní kò pọ́síbù rárá náà rí ní ẹni rẹ̀ tí wọ́n bá rí ó di ọjọ́ kejì tó ń ṣe ọjọ́ àlárúbá tó túmọ̀ sí wípé oṣù yóò padà di táàtì mọ́ wa lọ́wọ́ ìyẹn ṣàbánù tí a ń bá lọ yìí tí bí wọ́n mímú wọn náà tẹ́ni ìmọ̀ ìjìnlẹ̀ làwọn ń lò àwọn ló rọrùn pé tán rí sí so èwo la fẹ́ tẹ̀lé ní méjèèjì sáyẹ́nsì ló ń sọ̀rọ̀ ń sìn eléyìí ní sáyẹ́nsì ló ń fi ń bá wa sọ̀rọ̀ eléyìí ní sáyẹ́nsì ló ń fi ń bá wa sọ̀rọ̀ so mùsùlùmí ò ní darẹ̀ láàmù ẹ̀sìn yìí ẹ̀sìn tó wà fún gbogbo àwọn èèyàn ni ìyá aláta iye lépo eléwédú kápíntà bríkléà ẹni tó ṣe pé tẹ bá gbé ìgò lé lọ́wọ́ ìgò ẹgbẹ́ fún ẹnu yá kọ ó lè mọ́ lè kọ́ náà tó kó jẹ́ pé ẹnu ògbò gan fún rẹ̀ dàbí ó ẹ̀tún wá gbé rán pé pọ́pọ́ ó ó lè má rí kọ ẹ̀sì islamu yìí wà fóòrùn náà tó kùnbà tó bá ń rí náà tó lẹ̀ lè rí òkè ìtọ́lọ́wọ́n sọ ni pé bàmá ń ṣàhídà mi kò mú ṣàrọ̀ pàlẹ̀ sóòmù ẹni tó bá rí fẹ̀ǹgọ́mà alékùn fàmílù ṣàbánà tàlàfí ẹgbàrẹ̀ tẹ́ẹ̀bá tiri ẹtúnú tẹ́ẹ̀bá tiri tí kùrùkùrù o bá jẹ́ kẹ́rí ẹ̀ka tẹ́ǹkàbọ̀ púpọ̀ gbọ́n ẹbẹ̀rẹ̀ awẹ́ so eléyìí tó ti ń kù púpọ̀ ní tẹ́sí òtàwáláàmú ṣe pé kò ń rí náà that is afọ́jú ni bọ̀ ó mọ̀ ń pa sáyẹ́ǹsì ó túnmọ̀ sí pé owó oléṣe kí ni kò lè rí ilé tẹ́sù tuntun ó lè gúdù bí sáyẹ́ǹsì o ṣùgbọ́n tí ó sọ wípé sáyẹ́ǹsì yẹn ni ká lò ní tó sọ ni pé lèrò òyà ti bẹ̀ẹ̀ bá rí so ló fi jẹ́ wípé tọ́lọ̀ọba subhanahu wa ta'ala bá béèrè lọ́wọ́ wọn lápèjúwe níjọ́ gbé ní alkiyama pé lágbájá kí lé fi gbà àwẹ̀ nígbàtí àwọn èèyàn ń gbáwẹ̀ kò ṣe evidence ni pé scientifically kò possible pé kan rí ní ọjọ́ yẹn ọmọ ọgbọ́nà owó ṣe kí ni owó òbí sáyẹ̀nsì gbé fún ọpọ́ ní kí kò tẹ̀lé ẹrù gbáàtẹ̀ bá ti rí ni wọ́n dẹ̀ ni wọ́n rí àwọn èèyàn jẹ́rì lásìkò ànábì sallallahu alaihi àwọn èèyàn ń wọ́ oṣù فأخبرت رسول الله صلى الله عليه وسلم أني رأيت مصطفى نبي كبروشي فصام النبي باوي based lórí information tí mo fún wa amara nasa sí àmì ó dẹ̀ pa àwọn èèyàn láṣẹ fẹ́ gbáwẹ́ ó ti tán ẹ̀sìn yìí ò lè rárá ṣùgbọ́n ẹ̀pẹ̀ntẹ́kálì kò pọ́ síwò ẹkìní kan ẹgbàtán máa bí ní umar ẹgbàgbá ìlú máa ṣe kìní kan iye 15 ah, hours ó ti bọ́rọ̀ lò kí ní ọjọ́ pé òun rí ẹ̀tọ́ wá máa wọ̀ ẹkìní kan kò bọ́rọ̀ less than 7 degree gbogbo àwọn nǹkan ẹ̀yí kò kì í ṣe fún àwọn lay people àwọn tó wà fún náà àwọn scientists ẹ̀sìn yìí dẹ̀ ní ẹ̀sìn tó ṣe sí torí ọlọ́run ọba subhanahu wa ta'ala ní kánàbí pìrìsẹ́ntì ẹ̀ fún wa lọ́nà tó rọrùn ṣùgbọ́n ká ní pé kò tiẹ̀ tún sí disagreement láàrin àwọn onísáyẹ́ǹsì ni àbá tún ní kíni ó ṣe é fèrè mọ́ ṣùgbọ́n àwọn ẹgbẹ́ fúnra wọn gbà míì tẹ́lẹ̀ yìí máa ń sọ a fún ẹ èyí ó máa sọ bí ìkíní kejì ó dẹ̀ máa sọ fún ẹ pé sáyẹ́ǹsì náà lòun fi sọ̀rọ̀ níṣìí arẹ́rẹ́ àsọ̀rọ̀ pé o gbọ́dọ̀ jóúnjẹ yìí oúnjẹ yìí ó da fara eléyà lóúnjẹ yìí ó da àti lọ àti gbogbo kan tó wá ní tó bá ti tẹ́lẹ̀ ọmọ 40 ẹyin jíjẹ yẹra fún nísìn ẹlòmí ò ní gbìyànjú àti máa jẹyin dáadáa kọ́nà kó ti pé 50 ó lè jẹ tó bí mẹ́fà lójúmọ́ sáyẹ́nsì náà na fi sọ̀rọ̀ ń pa ẹ̀ òun náà tó fi ń sọ̀rọ̀ sí náà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n sọ fún wa pé nǹkan bá báyìí ó ṣẹlẹ̀ ààrẹ rí pé nǹkan yóò padà ṣẹlẹ̀ àti rẹ̀ tí wọ́n sọ ike ààrẹ tó ń ṣe à lọ́tẹ̀ kan ọlọ́run àdẹ̀ ní rọ́ọ̀lẹ́ pa ẹni yìí ẹ̀mí rẹ̀ ó sì gùn kódó lè lo 50 years láyé lẹ́yìn bàtán sọ pé náà ti fún ní sàtífíkẹ́tì ikú yóò tún lo 50 years láyé àbí kó lo 40 àbí lo 30 ẹlòmí rẹ̀ ni wọ́n á ní pẹ̀lú gbogbo tẹ́ẹ̀tì tá a ṣe fún ẹ everything wà okay ó lè jẹ́jọ́ kejìlá àgbọ̀ pẹ́lú yẹn jẹ́ pé ọlọ́run ọba wọ́n ló kàn sùn kò jí náà so ó túmọ̀ sí pé sáyẹ́ǹsì àgbà ṣùgbọ́n kò ń ṣe pé ká ya wèrè pẹ̀lú ẹ̀ ìtọ́lọ́wọ́n bá sọ fún wa tẹ́lẹ̀bí sọ fún wa a ah, nígbà àdànù nítorí pé scientist kan sọ nǹkan so ìyẹn ta bá ní káwò fúrẹ́lú ni ó sọ wípé ẹgbà tí science ti wà yẹn tọ́tí lè sọ fún wa wọ́n lè sọ fún ẹgbà tí eclipse of the sun eclipse of the moon tí ó ṣẹlẹ̀ nǹkan kàmọ́ra ṣé ọ̀rọ̀ rírí oṣù òun wà láà nígbà mú àwọn afẹ́sì ti sọ̀rọ̀ lórí yẹn tipẹ́tipẹ́ ká sọ̀gbà tí òun ó wọ́kùn ìgbà tó ṣùpọ̀ wọ́pù ó rọrùn fún wọn ju kán sọ́gbà táwọn èèyàn orí oṣù lọ tó ní pé rírí oṣù nǹkan púpọ̀ ló sọ̀rọ̀ oúnjẹ gbólówó àǹgbà tó lóòṣì ìkànnì ẹ bóò ni wẹ́dà ṣe rí ládùúgbò ti ti ẹ òjò lè ṣe bí ẹni fẹ́ rọ̀ ń bì kan kó wọ́n ṣe bí ẹni fẹ́ rọ̀ ń bò mí bẹ́lẹ̀ yóò ṣe rí oríyàtọ̀ so torí náà rírí oṣù ètò láti sọ wípé wọ́n rí wọn ò ní rí àwọn ohun tán lè sọ tán lè fọwọ́ sọ́yà ẹ òyìnká sọ pé wọ́n bí oṣù tuntun lásìkò báyìí bọ̀ ti gbà wo ni wọ́n rí tí àwọn èèyàn ó mọ̀ rí ìyẹn tún níṣe pẹ̀lú bó lójú ẹni tó lóun rí ṣe mú tó bó ló wà ṣé ni tó ga ló wà tó fi lóun rí àbíbi tó lọlẹ̀ gbogbo àwọn nǹkan òyìn náà làwọn afáàtì discuss tipẹ́tipẹ́ tó kí àwọn àfáà mọ́ sọ̀rọ̀ ń pa universal sighting tán bá náà rí ní anywhere láwùjọ mùsùlùmí lágbàáyé ṣé yìí ò tó wá ní ṣé kò tó wá láti lè fi gbàwẹ̀ ó lè tó wá láti lè fi gbàwẹ̀ tá a bá ṣọ̀kan ní tí wọ́n náà rí ní àwọn eré àbìkan bóyá ní ìfì àbí kankan náà ti rí ilẹ̀ mùsùlùmí so àwádẹ̀ ti gbọ́ fún wọn rí through information tán fún wa títí wá títà máa retí ìgbà tí àwọn ní ó jẹ sáré tààdẹ̀ ṣe kiri tààbẹ̀rẹ̀ àwẹ̀ àti gbọ́ announcement kan kò ní ìdílá ìtumọ̀ dàmú ara wa mọ́ ṣùgbọ́n àwọn mùsùlùmí ò ṣe ṣùgbọ́n sàlẹ̀ pọ́pọ́ ọ̀rọ̀ èèyàn àwọn àfẹ́ẹ̀sìn ọ̀gọ́rọ̀ àwọn àfẹ́ẹ̀sìn wọ́n ni tó fà á òní wípé ta bá wòrún táǹkì gangan nísìn àwọn afẹ́ kírun júmọ́ àǹsìn àwọn kan ti kí sẹ́yìn tó ṣe pé ń bàtà àwọn náà kí sẹ́yìn yẹn lè dé táìmù táwọn à ń kí sí làwọn náà kí àwọn náà sọ yí pé kí ni aago méjì àbí tòtù àbí pásùn làwọn kí tó túmọ̀ sí pé kí ni àwọn síwájú wa nínú ọjọ́ nísìn káwo Britain àti Nàìjíríà nísìn bí wákàtí kan ó ń láàrin wa àwọn omi ń Saudi àti Nàìjíríà bí wákàtí méjì àwọn ìlú mìíràn tó bí wákàtí méje ló ń bẹ láàrin wa aṣíwájú àwọn mí àwọn mí ṣíwájú wa definitely àsìkò ooru wa máa yàtọ̀ irun kan rẹ̀ ránkí so àwẹ̀ wa náà kò sáà bẹ̀rẹ̀ lé yàtọ̀ ṣùgbọ́n gbogbo ó sì fẹ́ lọ forí sọ̀bì kan náà tán so ló fi jẹ́ wípé tàbá sọ pé òkè nàìjíríà lápapọ̀ ká fi oṣù kan gbàwẹ̀ eléyìí pọ́n wa lé jípo tá tún pín yẹlẹyẹlẹ ẹlòmí olóhùn fẹ́ tẹ̀lé Saudi ó dẹ̀ wá Nàìjíríà kí ló tó tẹ̀lé oṣù Nàìjíríà á ní oṣù àwọn Haúsá ni ṣé àwọn Haúsá tó ń sọ yìí ṣé wọ́n ṣe báwọn náà ẹni tó jẹ́ kù tọ́nù níbi ó ní ẹwà oṣù ẹwà tẹ́ ẹ bá rí ẹ pé àwọn nọ́mbà báyìí báyìí báyìí ní kẹ́ẹ̀pẹ̀ tí wọ́n bá rí ilẹ̀ Yorùbá pé wọ́n pé orí wọ́n dẹ̀ pé ló ti gbogbo ẹ̀ papọ̀ wọ́n fi announce ṣùgbọ́n àwọn ẹlòmí a nípa àwọn bàbá àwọn ọ̀nà dákì ní kan lẹ́ nǹkan kàmọ́ra fi yíò fọ́ wa mùsùlùmí ní àwọn nǹkan tí ó wúlò ní nǹkan tí ó wúlò ní ìsìnlọ́wọ́sọ́pá yorùbá àbáwọn haúsá gbáwẹ̀ láàrin wa náà ẹnu ò lè kò àwọn kan náà bí a lóṣogbo ní wọ́n yàtọ̀ táwọn tọ̀ ẹ̀ ti èkó ọ̀yọ́ Eh, eh, eh, ọ̀ṣun state bẹ nínú ọ̀ṣun nìkan náà àwọn èèyàn tún lè pín nínú èkó nìkan náà àwọn kan lè pín àwọn títí lagos island ó yàtọ̀ títí ta àwọn agége ẹ̀sìn wa kọ́ lélẹ̀ yìí bẹ́ẹ̀ ni ó yẹ kẹnu wa kò tabari nǹkan tó mú ẹnu wa kò sí abẹ́ olórí kan tí ó kàn announce ó ti tàn ẹjí ká tẹ̀lé ká má ti ẹlẹ́yàmẹ̀yà bọ́ eléyìí di mẹ́sẹ́jì tí a ní fúnra wa tá a bá ti gbọ́ pé wọ́n announce oṣù títún tọ́nù bá ti announce ẹjá tẹ̀lé ẹ wọ́n lè mọ́ rí wàhálà ti ti wá fọ́ yẹn ìgbà tí Abdullahi bin Umaru sọ fánìm sọ lásán pé òun rí oṣù ìbọn ló ní ká máa wá òun dẹ̀ lóhun róṣù ó kí orí ó yá ẹ̀yìn ìyẹn bẹ̀rẹ̀ àwẹ̀ kò lè tó báyẹn kíyàn méjì àbẹ́yìn kan tọ́má lóhun oṣù tí olórí bá ti gbà lọ́wọ́ rẹ̀ ó ti tán sọ gbogbo wàhálà ta máa ń dálẹ̀ lórí ọ̀rọ̀ oṣù lọ́dọọdún lọ́dọọdún táàbì dẹgbàṣẹlẹ́yàmẹ̀yà kò sáyè fún kẹ̀yìn inú ìsìláàmù àwọn akọ́lá àkọ́kọ́ ní ìsìláàmù àwọn tán ṣíwájú wá ti ṣe bẹ́ẹ̀ ni wọ́n bára wọn jà wọ́n fúnra wọn lórúkọ ìlú kan àsìkò tán bẹ̀rẹ̀ ẹ̀rùn àsìkò tán eléyìí bẹ̀rẹ̀ torí pé kí ni reality ni àwọn nǹkan wọ̀nyí sábẹ̀lá ọba subhanahu wa ta'ala kí ó ṣe rọrùn fún wa láti gbà kó jẹ́ kí ó bá wa láyé kó bá wa láyé àti àlàáfíà ó ṣe rọrùn fún wa láti gbà subhanaka lahumma bihamdik ashara la ilaha illa ant astaghfiruka